àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọkùnrin máa ń sábà yẹra fún léèsì tó bá ní ihò púpọ̀ jù nítorí pé wọn láìkì kí àwọn èèyàn máa wo ẹ̀yà ara wọn tí wọ́n bá ti wọṣọ tán so wọ́n máa ń sábà mú lace tó jẹ́ pé ihò ẹ̀ ò pọ̀ àbí kò tiẹ̀ níhò rárá bí àwọn Swiss lace ìzálà kan má ní ihò rárá àbí kí ihò ẹ̀ kó kàn ra rí ródóródó díẹ̀ tó jẹ́ pé ẹ̀ ní láyè rí àwọ̀ ẹni tí ó wọ aṣọ náà lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn lace tó jẹ́ pé ó ó ó make sense dáadáa tó jẹ́ pé àwọn ọkùnrin ń wọ̀ lóde òní lọ sí pàtí lóríṣiríṣi yàtọ̀ sí pé wọ́n ti ẹ̀ lè jọ kọ ìyàwó láti wọ̀ wọ́n máa tún wọ̀ tó bá jẹ́ pé wọ́n ti ẹ̀ pè wọ́n wá sí pàtí yẹn náà ni yàtọ̀ sí ilé ìsan tún máa ń wọ àtíkù àtíkù yẹn ti ẹ̀wà common gan-an ni tó jẹ́ pé ájìlẹ̀ máa fi rí ọkùnrin tó ti bàlágà tí kò ní àtíkù ẹyọ kan pàápàá jùlọ white àtíkù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó tẹ̀ wá jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó wọ́n máa dìídì mú white àti kù wọ́n lè wá mú fìlà blue àbí kọ́ mú fìlà purple àbí kọ́ mú fìlà kan wọ́n á ṣàfitún ṣe aṣọ ẹlẹ́gbẹ́jọdá wọ́n á jọ̀wọ́ lọ sí ehm, wedding ọ̀rẹ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà máa mú white àti kù láti ṣe àǹkó lọ sí wedding ọ̀rẹ́ wọn yàtọ̀ sí wedding náà bí wà tẹ̀ jẹ́ pé birthday náà náà fẹ́ ṣe tán fẹ́ fẹ́ lójú dáadáa bóyá grandpa fẹ́ pé seventy ẹ̀mọ̀ káwọn birthday bẹ́yẹn wọ́n máa ń fà gan nítorí pé èèyàn tó lọ seventy years láyé kò kéré rárá táwọn ọmọ bá fẹ́ fà á fún tán wá ní òkè o ẹ̀yin ọmọkùnrin ẹ̀wọ̀ white àti kùkẹ́dé fìlà kọ́lọ̀ báyìí ẹ̀yin obìnrin ẹ sẹ́tù ara yín àmọ́ torí pé ọ̀rọ̀ àwọn ọkùnrin là ń sọ̀rọ̀ lẹ́nu la ṣe ní sọ nǹkan tí wọ́n máa mú pé káwọn obìnrin wọ̀ àwọn ọkùnrin máa wọ white àti kù wọ́n á dẹ̀ wọ bàtà black wọ́n wá mú kọ́lọ̀ fìlà yálà blue ni àbí purple ni àbí yellow any kọ́lọ̀ wọ́n wá wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin ṣe máa ń wọ̀ lọ yàtọ̀ sí bẹ́ẹ̀ ọkùnrin tún máa ń wọ dàǹṣíkí lóde òní lóòótọ́ láti ayé àtijọ́ ni dàǹṣíkí ti wà tán máa ń sábà fi oríṣiríṣi nǹkan rán láyé àtijọ́ yẹn wọ́n máa ń fi kí lorúkọ ẹ̀rọ náà kàǹpálà wọ́n máa fi ràn tó bá jẹ́ pé casual outing kì í ṣe pé wọ́n ń jáde lọ rẹpẹtẹ láyé àtijọ́ wọ́n lè lo kàmpẹ́là kan fi rán dànṣíkí kan fi rán ṣòkòtò náà sí lábẹ́ àmọ́ lóde òní dànṣíkí ti wá jẹ́ oge tí àwọn èèyàn ti gbà gan nítorí pé tẹ bá lọ sí patí ẹ wọn lóríṣiríṣi ìmí ìdànṣíkí ẹ̀ á wọ dànṣíkí á wọ bí sweatshirt sísàlẹ̀ sweatshirt ẹ̀ máa ń sábà jẹ́ bí round neck ó máa jẹ́ long sleeve á wá wọ dànṣíkí yẹn lé pẹ̀lú ṣòkòtò dànṣíkí yẹn èmi kẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa wọ shirt corporate shirt gangan tán wọ̀ lọ sọ́fíìsì wọ́n máa wọ̀ sísàlẹ̀ dànṣíkí wọ́n wá gbé dànṣíkí lé lórí ibẹ̀ ni fashion tuntun dé lóde òní. ìgbà tí mo ṣe ẹ̀dẹ̀ wá bèèrè lọ́wọ́ àwọn fashion designer pé ọgbọ́n ìgbà wo ni ọgbọ́n yẹn tún jẹyọ wọ́n sọ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni ní nǹkan bí ọdún mẹ́rin sí márùn-ún sẹ́yìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀ bẹ́ẹ̀ ní pé ibodè ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní rí kán tó lè máa wọ̀ nítorí pé orí èèyàn kan báyìí ni fashion ti máa ń bẹ̀rẹ̀ wọ́n ní nǹkan tó máa ń sábà influence fashion ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé music videos ẹ bá dẹ̀ wò lóòótọ́ pé àwọn ṣẹ́ẹ̀tì sínú dànṣẹ́kì yìí ìgbà táwa gan kọ́kọ́ máa kọ́kọ́ rí inú music video láti rí ọ̀pọ̀lọpọ̀ music video yìí gẹ̀ ó ṣe director ló máa sọ pé kí artist kó wọ̀ àwọn fashion designer tán gbé wá fún iṣẹ́ yẹn ló máa kàn jókòó ló máa wò pé ah kí ni Ọlámídé lè wọ̀ sínú fídíò tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe yìí o tó máa jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí social media pé ah lọ wo fídíò lágbájá lọ wo fídíò tẹ̀mẹ̀dò wo tó bá wo fídíò Ọlámídé orin ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde ṣẹ́ẹ̀tì lówó sínú dànṣíkí wọ́n fẹ́ ṣe something different nípa oge ṣíṣe nítorí pé oge máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá dẹ̀ fẹ́ kóge sọ ni oge máa sọ nínú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sin nǹkan tó máa mú fashion designer láti rò kókè jẹ́ kí n combine native àti english papọ̀ ó sì make sense ni pé a wò pé àwọn fẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ nípa orin yẹn báwo èèyàn dẹ̀ ṣe ń sọ̀rọ̀ nípa fídíò yẹn wọ́n ti ń promote orin yẹn one way or the other náà nìyẹn sórí nǹkan bẹ́ẹ̀ wọ́n fi fashion wọ́n fi promote orin yẹn ni tí àwọn èèyàn nílé tó wá ń wo fídíò yẹn tí wọ́n bá láìkì ẹ̀ lára artist tó wọ̀ wọ́n á wò pé ah ọ̀rẹ́ mi tó ṣe wedding next month bẹ́ẹ̀ mi náà ṣe máa wọ̀ ọ́ lọ nìyẹn ó wá di pé ah white shirt ni Olamide wọ̀ sí abẹ́ white àtìkù yìí èmi náà máa wọ tèmi tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀ tó mọ́ Ọlámídé wọ̀ ṣègbè yàn bíi tiẹ̀ náà lèmi náà èmi náà máa wọ tèmi tó bá di pé lágbájá ti wọ̀ tẹ̀mẹ́dó ti wọ̀ làkàṣègbè ti wọ tiẹ̀ kí ló dẹ̀ ti kú ó ti di fashion trend náà nìyẹn ó máa di pé àwọn tó rí ní pàtí yẹn tí ò tiẹ̀ tí ì rí fídíò Ọlámídé torí ní patí yẹn àwọn náà wò pé patí táwọn tún lọ next òun làwọn máa wò wọ́n á tún lọ jábọ̀ fáwọn tí wọ́n bá ń lé pé à ó lọ sí patí lágbájá wo nǹkan táwọn èèyàn máa tún wọ̀ wá nìyẹn bí fashion ṣe máa di nǹkan tó máa máa trend òun náà nìyẹn kéékèèké bẹ́ẹ̀ yẹn náà ló máa di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọ̀ so ibẹ̀ nìyẹn ti jẹyọ wá Dànsíkí tán dẹ̀ tún rán lóde òní kì í ṣe ọkùnrin nìkan ló ran obìnrin náà ràn àmọ́ torí pé à ń sọ̀rọ̀ nípa tàwọn obìnrin torí pé nǹkan tèmi àtàwọn àlejò tèmi àti àlejò mi ṣì máa sọ̀rọ̀ ń pa ẹ̀ lénìí nìyẹn èmi wá fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ń pa àwọn ọkùnrin torí pé àwọn lolórí wa ẹ jẹ́ ká sọ nǹkan táwọn náà ń wọ̀ yàtọ̀ sí Dànsíkí tí wọ́n tún ti ń wọ jàlámíà lọ sí patí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa ń sábà wọ jàlámíà lọ sí patí ni pé tó jẹ́ pé òkè òun ṣe pé bóyá òun lọ̀rẹ́ ìyàwó kì í dẹ́n ṣe pé bóyá òun kì í ṣe òun ni ọ̀rẹ́ ọkọ ọkọ invite wá sí party ni àbí distant cousin kan á wò pé ah ó mà yẹ kí n lọ sí party cousin mi ṣáà jẹ́ kí n lọ ọ̀pọ̀lọpọ̀ wọn tún máa ṣe kinní kan kì í ṣe pé wọ́n kàn máa wọ jàlámíà yẹn nìkan wọ́n kàn dẹ̀ wá sí party yẹn o wọ́n lè wọ bí àwọn kinní àwọn arab yẹn wọ́n tún fi spice up fashion wọn tó jẹ́ pé wọ́n bá ti débẹ̀ bá àwọn èèyàn rí wọn pé yes wọ́n wọṣọ kò ní look too casual tó bá ti wọ̀ yẹn nítorí pé báwọn arab ṣe máa wọ̀ ní kò sí bí àáràbù bá ṣe lówó tó jàlámíà yẹn náà ló máa wọ̀ ó wá lè jẹ́ pé jàlámíà tó lówó lórí lòun máa wọ̀ o àmọ́ jàlámíà ni aṣọ àwọn arab so tó máa fẹ́ copy fashion yẹn lọ sí party nǹkan tó lè fi complete ẹ̀ náà ni tó máa fi pé dáadáa pókè ẹnì yìí kúkú múra bí ara arab ni pé kó lo kíní tó máa ń wé sórí yẹn láti fi conclude so òun ni àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn aṣọ tí àwọn ọkùnrin wọ̀ lọ sí patí lóde òní oríṣiríṣi ẹ̀ṣẹ́ dẹ̀ náà ń kó sí aṣọ tán wọ́n kó ṣe haúsá sí ìmí wà tó jẹ́ pé eh, machine ló máa kóṣẹ́ sí oríṣiríṣi iṣẹ́ ló wà tí wọ́n kó sí aṣọ ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ wọn ni kóṣẹ́ sí ó dẹ̀ sì máa rẹwà lójú fìlà wọn náà ìgbà míì wọn á kàn rán bíi fìlà haúsá ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ wọn á rán fìlà yẹn wọn á fi dé eh, kọjú sọ́kọ kọjú sálẹ̀ kọjú sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n máa tún ṣe yẹn náà lóríṣiríṣi ní oge ọkùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà náà ni àwọn ọkùnrin máa ń ṣe oge tiwọn tó dẹ̀ jẹ́ pé tí wọ́n tàbá tún rí wọn náà àtúkò wọn jẹ náà ni pé à bọ̀bọ́ yẹn dẹ̀ múra dáadáa o bèbí yẹn múra dáadáa.